Mobank ọ̀rẹ́ mi nígbà ẹ̀rùn ọ̀rẹ́ mi nígbà tó wó ń bẹ ẹ wá wo ọ̀rẹ́ mi tó sá tó sá nígbà tí ń ṣe ṣòwò mọ́ ó lóun ò sí ní sùúrù lérè àkẹ̀dẹ̀fọ́ lọ́hùn ṣògo ó wà lára ẹ̀ ń bẹ̀ òkun ríyàn ò ń béèrè yàn orí mi ò mi ìwọ ló mọ̀ ò rí mi ò rí mi ò rí mi ò béèrè mi ẹ pa tap ẹ jọ kí ni máa fa ajá kí ni máa boko ló máa fa give me the baba share give me the moral now give me the baba share give me the moral now give me the baba share kẹ bá wa share Sodiq Shaina ẹ̀yin tèmi mo ní pẹ́ dé iṣẹ́ ló sọ mọ́nu bí òkò. wọ́n sọ pé owó ẹ ti dé báyìí but ṣáà but ṣáà gbàgbé ìgbà tí màá lọ ra ẹ̀wà lọ́dọ̀ ìyá second ọ̀tọ̀ ìyá samod ní Mushin ẹ̀mọ̀ Yasamodu ni ní máa jẹ́ àmàlà ìyá samodi ní máa jẹ́ oúnjẹ kóúnjẹ kò ràn mí o bank kí ló ń ṣẹlẹ̀ nínú agboolé fracas fún mi lọ update kí ló ṣẹlẹ̀ Mohbad ó yá pè mí pè mí pè mí sórí nọ́mbà yìí èmi gangan ni màá pè é èmi gangan ni màá gbé e pos láti solution wonder èmi gangan lẹ pè yẹn a ẹ pè mí pè mí o ẹ pè mí pè mí sórí nọ́mbà yìí èmi gangan ni màá gbé láti fo solution láti solution wonder èmi gangan lẹ pè yẹn i used to join you on tiktok now. Eh! ó ti rẹ ìjà Bísí àti Lizzy ta ló wá win Bísí ò ní evidence fún wa. <laughs> Bísí ò ní evidence. Oya <laughs> yá mú comment. Great to see you. Tíṣo tíṣo tíṣo tíṣo ẹ béèrè mí nì. Ó rẹ̀ ìyá wálé. Ìyá wálé ìyá wálé aláyé bàjẹ́. Mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ o. Ìyá wálé tí n bá dé tán tí n bá dé tán mo bank ó mọ nǹkan tí ìyá ṣe ni ó mọ nǹkan tí ìyá ṣe lórí TikTok kí n bá má rí Yawálé lórí TikTok oblique pé Yawálé ó dẹ̀ lọ blọ́ọ̀kù gbogbo àkáǹtì mi lórí TikTok kí n bá má rí wá béèrè pé báwo mo ṣe mọ̀ ní báwo mo ṣe mọ̀ ó mọ ìjọ tóun àti Àyìndé Ọ̀gọ̀ tó play show tó play game ọjọ́ yẹn ni mo mọ̀ pé Yàwálé block mi mo bá dẹ̀ ní kí n wo Yàwálé mo wá fẹ́ lọ sórí péjì tiẹ̀ ó mọ̀ pé wàá ṣò pé ẹni ìyá àtẹni wọ́n ń play game àṣé ìyá Wálé ti block o ó ti block mi fúnra ara ẹ̀ <laughs> fúnra ara ẹ̀ ló block mi o fúnra ara ẹ̀ fúnra ara ẹ̀ ó block mi kí bá a máa rí kó dẹ̀ mọ̀ pé kò lè work ìtòrí ẹ̀ mú ṣáà ń wò pé mi ń pàdé ìyá Wálé lórí TikTok mi ń pàdé ìyá Wálé mo rí pé ó ti gbápá ẹ̀kọ́ rùn ó wá dàbí mo rí pé apá apá kan ti sọnù apá kan ti sọnù nínú apá ẹ̀. pè wọlé pè wọlé pè wọlé kí n tó bẹ̀rẹ̀ ṣò pè wọlé náà yogbo yorùbá ẹ̀ ti ń pọ̀ jù ẹ̀pọ̀n mọ́tò ló kọ ọba ọwọ́ ìyá wa lé lórí TikTok. ìyá pè mí ẹ bá pa tap ẹ bá pa tap ẹ gbé láìkì yẹn lọ kó lọ fà ká tó bẹ̀rẹ̀ ẹ gbé láìkì yẹn lọ kó lọ fà. ẹ láìkì yẹn kó lọ fà. àwọn ọmọ kékeré orí tiktok ni wọ́n ń bá ọwọ́ ìyá Wálé jẹ Pèmí jọ ní Yorùbá sọnù now epa tap epa tap i love Allah kí ló ṣe ní òtẹ̀jẹ̀ jíde ẹ káàárọ̀ gbóòní ẹgbẹ́ láìkì yẹn lọ ẹgbẹ́ láìkì yẹn lọ ten k ká tó bẹ̀rẹ̀ ara ẹgbẹ́ láìkì yẹn lọ ten k kí láìkì yẹn lọ ten ó dà sá. mọ́mí mama ẹgbẹ́ láìkì yẹn lọ ten k ẹjọ ẹ power tap ẹjọ. àgbọ̀yìn o. ṣẹwà bẹ́ẹ̀ kí ló tí àìta fóònù yóò wá sọ̀rọ̀ sókè ṣe lo apc ni hardly la fi ń gbọ́ fear. All right ẹ̀yin tẹ́ wà lórí tiktok mi tí ẹ mọ̀ pé máa ń dán nǹkan ò báyìí. gbà tí mo ń gbọ́ voice note yìí. dublin kálílẹ̀ ìbọn báwo ni iṣẹ́ látọ̀dọ̀ artist náà ni o. sórí wọ́n tó lọ lórúkọ mi tẹ́ lọ forúkọ mi ìwọ tó lọ forúkọ mi tó lọ fi ṣiṣẹ́ bí olórí burúkú ni tó lorúkọ mi orúkọ tí mi ò bàjẹ́ orúkọ bàbá mi tí mi ò bàjẹ́ tí wọ́n lọ bá mi bàjẹ́ tó lọ fi ṣiṣẹ́ bí olórí burúkú ni olórí burúkú aláyé bàjẹ́ gidi ni ẹ ti ya wèrè orúkọ tí mi ò bàjẹ́ rí tí wọ́n lọ bá mi ba orúkọ tó ní látọ̀dọ̀ mi tẹ́ dẹ̀ lọ lórúkọ mi tẹ́ lọ fi àrẹ́sì yàn

ṣé ń gbọ́ clearly. látọ̀dọ̀ artist Nelly. à ń gbọ́. ní láti Dublin. Okay, ma. mo máa ń rí ibi tó máa ń polówó àwọn kinní fọ́níṣọ́ kinní ní TikTok. èèyàn mímọ̀ mi dẹ̀ ní wọ́n. ìwé tó bá jẹ́ méjì ló jẹ́ ẹ̀kan náà ló wà lẹ̀. wọ́n fọ́nà ní TikTok. mo ní iṣẹ́ ilé tí mo fẹ́ ṣe fọ́níṣọ́. yóò àfihàn padà sí i bìrìbìrì àti àwọn chair. Hello? Ẹ mọ̀ nígbà yẹn máa pẹ̀lú ẹ̀ mà. Ok, àwọn chair wardrobe ẹ mọ̀ àwọn fashion wardrobe tó máa ń ṣe sínú ilé yẹn. Ok, ma. Tó máa jẹ́ permanent. Ẹ tó máa jẹ́ permanent. Pẹ̀lú wọ́n ní ẹ mọ̀ nípa roof náà. Ẹ ma òun náà ni mo ní kí n bá yín sọ torí mo mọ̀ pé. ẹ jọ bá mi ṣe ẹ bá mi ṣe lórí Facebook ẹ bá wa ṣe ẹ jọ. tó tọ́ ni ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ẹ mọ̀ pé bọ̀dá làtìtẹ̀rí wọn ṣèyàn wọn ṣèyàn yamayama kan nǹkan tí èèyàn bá dẹ̀ ti lè báyàn polówó lórí TikTok tó báyàn polówó tó dúró èèyàn ti mọ̀ pé èèyàn yẹn olóòótọ́ èèyàn kan ni ó ti yẹ yín bọ̀ èèyàn míì lè má mọ̀ bọ̀ èèyàn míì máa mọ̀ torí èèyàn máa ti mọ̀ pé bọ̀dàlà tí ò ṣèyàn yamayama èèyàn máa mọ̀ pé ẹ̀hẹ́n pé irú ẹni tó bá lọ ṣe tó bá lọ ṣe ní hour work fún mi ẹ̀hẹ́n èèyàn tí màá fẹjọ́ ẹ̀sùn ni irú ṣe ń gbọ́ clearly tẹ́ bá ń gbọ́ clearly ẹ comment. yes yes à ń gbọ́ dáadáa. Mr. tilẹ̀ mọ̀ nǹkan tí ọ̀dàlà láti lè ti máa sọ̀rọ̀ yín torí títọ́kì ẹ̀mí àti ọkọ mi àjọ ń wọ́n jọ̀kọ̀ ni ló wà ní à pé láti ò kì í ṣe olóòórùn rẹ̀ láti ò dẹ̀ kì í ṣe olérò kan èyí tó lè máa fi polówó èèyàn báyìí wọ́n ní òkè wọ́n ní òkè torí nígbà tá a ṣe lé wa ní àjà àwọn tá a gbé iṣẹ́ yẹn fún yàmàyàmà náà ṣe síbẹ̀ yàmàyàmà náà ṣe síbẹ̀ but mind mi ti mú ní láti over be two years now àmọ́ ńgbà tí kinní yẹn ti wá di time ta fẹ́ ta fẹ́ ṣe ni mo ní òkè màá try màá pè yín. òkè. Ìjọba fọ́lù ti tọ́ka ń tún mi náà. Ẹni. Mo ní ìjọba fọ́lù ti tọ́ka ń tún mi náà, máa kú sí tí mo máa ń ṣe dáadáa. Ok, kí ni kí ni orúkọ yín TikTok? Bítílayé Ọlámilékan. Bítílayé ok. Ọlámilékan. Bítílayé Ọlámilékan ok. Àrùkọ tó wà òkè náà nìyẹn Ọlámilékan. Eré àbò ni tọ̀dọ̀ ti yín. Ok. Kí ló ṣẹlẹ̀? Ẹ ẹ lábí sẹ́, ẹ káàárọ̀. Ṣé wà? Ẹ ẹ lọ, ẹ kọ́ pàṣẹ ìwọ̀n ọ̀dọ́ yìí mo ti àná nígbà mo gbọ́ fẹ̀sùn mo fẹ́ pè yín lánàá mo tún gbàgbé nígbà mo wọlé ọ̀dọ̀ Kofi ibi tọ́wọ̀ dídùn torí ilé ìdìbò ẹ sọ fún bíntì láyé ẹnìbọ̀ tó bá ti pè tó bá ní pé láti pláfọ́ọ̀mù yín ló ti pin ló ti látọ̀dọ̀ yín ló ti wá ó fẹ́ gbé sẹ́fà bí ọ̀kan ẹ jẹ́ kí bíntì láyé kó kó fẹ́ ni ẹ kó máa kó pè lórí fídíò kọ wásaà kọ kó rí ojú ẹni ẹ ó dẹ̀ kàn fún àlọ́tọ̀dọ̀ yín pé pé ẹni tẹ́ ẹ mẹ́ni yẹn tó tọ̀ láti kọ́ máa bì tó máa lọ pé ó fẹ́ lọ pé kó fẹ́ tàn láti gbé sẹ́fà fún àbí ọ̀kan ìkọ̀ náà wọ́n ti pé nìsín bẹ́ẹ̀ báwọn àwọn bọ́yẹn bẹ́ẹ̀ báwọn sọ kí wọ́n fẹ́ máa lo láàyè láti lọ máa dìbò láwọn èèyàn láti máa lo orúkọ láti pa láti máa lọ fi ṣiṣẹ́ burúkú ni tó jẹ́ nítorí bí tí báyẹn. mo fẹ́ mọ ẹni mo fẹ́ mọ obìnrin yìí gangan náà kí n tó mọ nǹkan tí mo ikú tó máa pa obìnrin tó lọ ṣerú tó lọ lórúkọ mi ẹlòmíì tó àti ẹlòmíì gàtà àwọn mi àti onílé tẹ bá wọn polówó yẹn gbogbo pátá ẹjẹ kó yé wọn náà ní confam for me for pé pé mo mẹ́ni yẹ àbí ìrẹ́ni yẹ kọ́tọ́ pé kíní kan máa lò yí kó lórúkọ yìí nǹkan fẹ́ máa gbé ìtọ́fẹ́ máa pè yẹ láti máa lórúkọ yìí fi wọlé sáwọn èèyàn lára. ẹ ta ló mọ voice yìí ta ló mọ voice yìí mo fẹ́ mọ obìnrin yẹn gangan gangan obìnrin yẹn gangan gangan mo fẹ́ mọ̀ tó lọ lo orúkọ mi tó ń ba àwọn product mi jẹ́. ìlàsà ṣòdì. ok ah ọ̀dọ́ wa yẹn ọ̀dọ̀ wa yẹn ìkorò ọ̀dọ̀ wa yẹn ọ̀dọ̀ wa yẹn ìkòròdú ni o. kò jìnnà ok torí a bèsè ẹ mọ ṣáìdì ògùn lànà. because ìṣẹ́rí àti ṣe kankan kọ́ ló tún wá le jù bíi pé àti continue. Thank you, God bless you. Tó bá parí first semester, second semester, tó bá parí. Owó ẹ̀ láti níyẹn ẹ phone number tí yóò pe ẹ phone number yẹn true true a máa ẹni yẹn. máa pe tó bá wà mẹ́ẹ̀ kó comment ẹni tó ẹ yẹn mo ní ìdí ẹ ẹni tó ẹ yẹn lo orúkọ mi wá lù ẹ tó ń fi wá ẹ. ẹ má bínú sá nǹkan tí mo ṣe gùnkè ni pé mo kàn fẹ́ fún yín ní àìdíà kan ṣe rí àwọn tẹ bá ti introduce síyàn bẹ́ẹ̀ bí àwọn oníṣẹ́ ọwọ́ bíi irú onílé àti bíntì yẹn láàárín yín ẹ má ṣe yẹn online ẹ create code ẹ wá fún wọn pé tó wáyé pé látọ̀dọ̀ yìí ni. ẹ máa gbọ́ kò lè ẹ máa gbọ́ mo máa ń polówó ọjà nítorí pé ó jẹ́ àwọn onílé yìí òmíì tó bá yẹ pààrà àtà làwọn onílé tó bá gbọ́jà fún mi. ẹni torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀wọ̀n pé mímú tó fi arrest yẹn tó yẹ pé wọ́n lo kóòdù yẹn wọ̀n pé kò sẹ́ni tó máa mọ kóòdù yẹn is between that collar and bintin so tí kóòdù yẹn ò bá ti match á ti mọ̀ pé fake ni torí nǹkan tó ń lọ nílẹ̀ ìlú kò suggest bẹ́ẹ̀ o. ó yé mi nǹkan tẹ́ sọ yé mi bẹ̀tí a lè gbé product tí mò ń polówó sá fún ọ tó bá jẹ́ párata náà ní bíntín Uh, eh, no if his product is fine boy mọ̀ pé iṣẹ́ ọwọ́ wọn máa pè wọ́n jáde lọ ṣiṣẹ́ ni so if that product don fit náà mo polówó ẹ̀ náà lọ ṣe rí bíbá ẹ̀ náà náà ṣe lọ lò fi mú òun ló máa very careful. people are dangerous this is sad. òun ló very careful. ẹ má bínú o bàbá mi kí ló lọ arrest wọn fún kí ló náà ṣe kí ló ní ó ṣẹlẹ̀. ìgbà tí ọmọ sọ́sẹ̀sì mú yẹn ẹni tó lọ tán lọ fọgbọ́n gba àdírẹ́sì ẹ̀ lélẹ̀ tó fi di ọ̀dọ̀ ọba tó fi àlùbọ̀ ẹ̀fọ́ ah, ṣe mú leléyìí nǹkan tó fi mú leléyìí. ah ah bó ṣe track ẹ̀ down ìtọ́dẹ̀ hand over ẹ̀ fọlọ́pàá uh-huh. iṣẹ́ ẹ̀ náà náà fi mu so a ní láti mọrú obìnrin bẹ́ẹ̀. ìkànnì eh, madam comfy ṣì ń plé lọ́dọ̀ dadi yọ́ọ̀kì tíyẹn gbé ó ń lọ rìkọ́ọ̀dù madam comfy fún ọkùnrin kan tó ń pè ní mr muiwa àbí muidin níbí kìíní kan ìyẹn la ṣe ń sọ. So kí ló dé táwọn èèyàn ń ṣe báyìí lórí tiktok báyìí kí ló dé táwọn fùwé pè ó yẹ kẹ́ ẹ rí nọ́mbà ẹ̀ nìyẹn ó yẹ kóhùn gan ó yẹ kán gbóhùn gan orúkọ yín tó ń lọ bàjẹ́ fi ṣiṣẹ́ bí yẹn ó yẹ kẹ́ ẹ rí nọ́mbà ẹ̀ kán gbé òun gan fúnra rẹ̀ ìdí tó fi ṣe irú ìwà yẹn ó yẹ kó sọ torọ́rọ̀ wọn ò fẹ́ yé wa nàìjíríà mọ́. ẹ fẹ́ jẹ́ ń gbọ́ kan. ọ̀dọ́ wa yẹn ọ̀dọ́ wa yẹn ọ̀dọ̀ wa ẹ Ìkòròdú ni o. kò jìnnà. yọ̀rọ̀ bọ̀ ṣẹ́wà. ok torí abèsè ẹ mọ ṣáìdì Ògúnlànà drive ẹ bá wa ṣe ẹjọ ẹ bá wa ṣe ẹ bá wa ṣe ẹ. ẹ bá wa ṣe ẹṣọ yẹ ẹjọ ẹ bá mi ṣe ẹjọ. ọdọwọ jìnnà sí ìyàkóyó èrè àyẹn. ṣọlá. ọmọ ìyàkó olóyè ọmọ ìyàkó yẹn. Uh, okay. Mo wá ní okay àwọn kí ni e, price yín ní àwọn furniture kinní yẹn? Ẹ ó ti pẹ́ǹtì lórí nǹkan tẹ́ bá choose. Ẹ jọ ta ló mọ voice yìí? Ilé àìní ní WhatsApp, màá ní sẹ́ǹdì àwọn tẹ́ǹtì oh. àwọn ìta àti ṣe ilé ilé tó ṣe bẹ́ẹ̀. Bí ẹ bá wá lè tó wí tẹ́ bá ní ẹ̀rẹ́gbẹ́gbà. Oh. Mo nílò ilé ìnáwó ọ̀sẹ̀ ní mi ṣe ní ilé. A máa ṣe. Mm ẹ òkè máa máa ẹ̀yìn gbà yẹn ẹ ráyè send ẹ̀ sí mi bá ti wá send ẹ̀ sí ọkọ mi òun ló wá máa sọ torí nǹkan wọn ní ìdí ẹ̀ torí wọ́n máa wálé ní ní iléyá mm, wọ́n máa wálé ní iléyá a dẹ̀ máa sáré rọ̀ọ̀ṣì kínní àwọn nǹkan tó kù náà ni kò sí ṣé owó yín ò wọ́n jù ẹ má fowó lé wa lọ <laughs> bẹ́ẹ̀ni. ìjàlá eh, sí ṣe yíká ẹfẹlẹ fresh fm nípa máa ń tó fresh fm dáadáa yíká ẹfẹlẹ tó lórí tó ṣe rẹ ọdún máa tó. òun gan ní láti wà very careful. ìjọba lè dà ní. lẹ́yìn iṣẹ́ tó bá dà torí àwọn èèyàn tó bá wa bí ìdílé yẹn ti bá sọ fún yín ó dáa kéèyàn máa ṣòótọ́ Eh, àbúrò ọkọ mi gan-an àbúrò ọkọ mi wọ́n wà ní amẹ́ríkà. wèrè tí ò lọkọ tó náà àbúrò ọkọ mi ẹ wo yín pọ ọkọ mi wèrè ó lọkọ o. wèrè yóò lọkọ o. ìgbà tẹ́pẹ̀ bá fẹ́ pa ó máa jáde tá a bá fẹ́ fèpè èpè pa á jáde. ṣe ṣe understand ọmọ ní à fún mi náà bẹ̀ jẹ́ kémi náà pé ó dáa kéèyàn máa ṣe nǹkan tó dáa ó dáa kéèyàn ṣiṣẹ́ gidi.

Oh, okay, okay. Thank you. Bye. Okay. Ṣé rí pé wèrè kò fẹ́ kò dáhùn bẹ́ẹ̀? Lóru burúkú, kí ló dé tí ò dáhùn ẹ̀ tó kọ́ tiẹ̀ ní èpè? Ẹran ọ̀bọ̀n, ẹran ògún. Kí ló dé tí ò sorúkọ tó kọ́ tì? Èpè ló máa pa ẹ́, èpè ló máa pa ẹ́. Ṣẹ́ni máa wà bọ́tà èmi máa tọ́ pinpin ẹ̀ máa tọ́ pinpin ẹ̀. ẹ bá tọ pinpin ó tó bẹ ojú bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ èèyàn kan déédéé lè ba orúkọ èèyàn jẹ́ báyìí kọ́kàn ẹ̀ dẹ̀ balẹ̀ tó bá yẹ bí n tí ò mọ̀ yín á sọ pé ẹ̀yin lẹ àwọn anemi mo lọ set ẹ up àwọn máa ṣètò tó máa ní. ẹ anẹ́ ilẹ̀ lọ set ẹ up tó bá yẹ bí tí ò mọ̀ yín ni alẹ́ ilẹ̀ yín lọ set ẹ up bó ṣe jẹ́ pé bí tí kò jẹ́ ẹ máa ń gbà kí wọ́n bu àbí kán ṣe nǹkan kan lórí platform yín lórúkọ ẹ̀ ni wọ́n á lẹ́yìn ni àwọn olórí burúkú ẹ̀dá kan. Chantel lẹ́kàn gbàgò mi ó máa fún mi nọ́mbà ẹni yẹn máa wá bọ́tà èmi máa wá bọ́tà Chantel. bùrọ̀dà tí ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. àwọn fọ́ọ̀sì láti Kòtọ́dún ni o mo kàn ní kí ni mo máa ń tàpù ní mo máa ń ṣe mistake gòkè ẹ ni mo ní kí kí lónìí. ok ẹ ṣe gan-an láti ní Kòtọ́dún. ó ti gbàgbé ẹ. bọ́njú bọ́njú Eh, mo bá kọ bọ́ńṣù fún yín ìgbà gbogbo. bọ́ńṣù. help ìgbà díẹ̀. ẹ ṣe gan thank you very much. Oh. bá sorúkọ ẹ ní kí kí àǹtí débì kí àǹtí débì bá a ka sáàmù lé lórí àfòjálè ní òkété nù. wàláì kí lẹ wí. sáà. ìyá bọ̀. bóò ni happy saturday sir. kí ló dé ohun yín kúlù báyọ̀ ẹ lá píopíó mọ́jú ni. Hmm, mo ṣe jí ni. Ah, bàbá kẹ́yìn síbẹ̀. àwọn ọmọ lọ skul lẹ́nu ọmọ lọ skul lẹ́nu àtètè jí ṣe tètè mo ní kí ló ṣẹlẹ̀ kò yé mi sá mo ṣáà gbọ́ pé n play voice note ni sá. àní wọ́n lọ voice note ẹni tó lọ tán fi sẹ́ẹ̀tì bíntín up nígbà tí wọ́n mú un voice note yìí ni wọ́n fi mú un. o ò nígbà ọ̀rọ̀ ọmọ success àti ẹ̀yẹn. Hmm. tó bẹ́ mi nú bẹ́ẹ̀ ni pé wọ́n wá lọ lo orúkọ tèmi náà fi mú un. àṣé kò ń ṣe òun ló fi ní kẹ́ má da sọ́rọ̀ yẹn ń gbà yẹn ìgbà tó fẹ́ gbà jáde. bóyá òun ló dẹ̀ bínú gbà yẹn tó tọ́. Ah. máa bínú nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn bàbá mi. ẹ jẹ́ lọ pé bí n ti wá ẹ jẹ́ lọ pé wá nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. ó wá ṣàlàyé fún wa ta ló send voice ta ló send voice note fún yín. kọfí. nǹkan tó máa bíbí ń tinú nìyẹn tí ò dẹ̀ mọ̀ pé èèyàn mọ̀ nǹkan kan pa ẹ̀ ṣe é lójú ayé báyìí àmọ́ àwọn ará ti ń tọ̀ kí wọ́n ń ṣorí burúkú o. Ah, ọlọ́run wa ọlá glory. bàbá ẹ káàárọ̀ mo kí everybody ó kílé o. báwo ni. ẹ káàárọ̀ ẹ káàsán. àdẹ̀kú ẹkú sí mi nínú. àwa ni ẹja kú wíkẹ́. mo ṣe ń join ìyá ìrọ̀bù náà ló sẹ́ni sí mo ṣe ń join náà nínú ọ̀bọ̀ mi ò lè mọ nǹkan tí nípa voice note yẹn. a ní voice note tí mo tẹ̀ sílẹ̀ yìí. èmi mo ṣí àyín o èmi mo ṣí àyín. Oh, lọ́fà lẹ́fà là ẹ yọ̀rọ̀ wo ló ti ṣí àmì òkè òkè ẹ kárọ̀ ma. Ẹ à ẹ mọ bẹ ṣe máa ṣe investigation lórí ẹ so ẹ lè mọ ẹ tó ṣiṣẹ́ ẹ. Ó kọ́ pé mi kàn tí mo ọjọ́ tí o bo kí rọ́bìṣì tó ṣe tó máa stop ni. Lọ́kàn lẹ́yìn kọ́kọ́ àṣẹ kọ́kọ́ máa fọ́ àwọ̀ afa wàhálà káàkiri ṣá I don't just understand ẹ. Tó bá dẹ̀ pọ́ dẹ́rẹ́ ọ fẹ́ ṣe ká sọ di fracas ká kó mọ̀ pé a ti sọ justice di fracas so ká lè bẹ̀rẹ̀ sí máa tú everything síta àbí báwo. Everybody again, Alex, fellow, fellow, fellow, fellow, before I even analyze, me, I no vex. me and Wikiki analyze their names. I'm not being very apart from Mami Confilele. Hello, sorry. So you all want to know? I will sing it again please one minute. mọ̀ nìyẹn tí mo sẹ́ sí ìyẹn bọ̀dọ̀ àti nọ̀ìmọ̀ ló sọ̀rọ̀ yẹn. ẹ ẹ rí mọ̀. nọ̀ìmọ̀ àbíkẹ́lẹ́ orúkọ ẹ̀ nọ̀ìmọ̀ wèrè ìtọ́yún tó tó náà pẹ́ẹ́rì everybody gba owó. òun mo sẹ́ndì sí yẹn mo sẹ́ndì ẹ̀ sí. ẹ bẹ̀rẹ̀ lórí platform kan fi náà wà yìí orí platform kan fún wa rísì mi sẹ́ẹ̀dì ẹ̀sìn ń pé orí orúkọ perry yẹn lè tún ṣẹ̀jẹ̀ sí i. ó dárúkọ perry. Eh, yes yes yes ilé ìwé ṣẹ̀jẹ̀ sí i. perry a clarify orúkọ ẹ̀ ṣe. wọ́n dẹ̀ tún yọ ọmọ success. àwọn kan ní. Ah, mo ti oh, dé olórí oh, ẹbí bí n ti ń bọ̀ mo ti dé báyìí bí n ti ń bọ̀ ń bọ̀ àti apárí yẹn mi fẹ́ dọ́rùkọ ẹ̀ ń bì báyìí apárí apárí òpònú apárí òpònú kàn fi sọ̀rọ̀ ẹ̀ jẹ́jẹ́ lánàá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ labour yín wá ń sọ pé ẹ ṣé kò yẹ kó fi ti ọmọ success kọ́gbọ́n ọmọ success máa ń fòun ṣàròpọ̀ bá ní kò yẹ kó fi tọmọ sọ́sẹ̀tì kọ́gbọ́n ọlọ́run àtijọ́ ló ti ó pẹ́ kó tó mú yàn wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ ń sọ sọkúsọ ṣọ́ọ́sọ fún ọpọ́ ọmọ sọ́sẹ̀tì jalè ni àbó pààyàn àwọn èèyàn ponú ọpọlọ wọn ti wà látẹ́lẹ̀ ẹsẹ̀ wọn lọpọlọ wọn wà ìtó yẹ kán fi gbọ́n wọ́n fi slap kò mọ́ ṣíà lórí tiktok làákàyè ti jìnnà sí gbogbo wọn èmi ò ríbi tọkùnrin ti ń ṣòṣì bí ẹran aṣẹ́wó rí àkọ́kọ́ ayé mi ní ọkùnrin kùnrin alọ́ve allah ṣe é rí i wọn ní ká máa gbàdúrà àkóbá-dábà ọlọ́run má jẹ́ á rí i ṣe mọ̀ ìgbọ̀rọ̀ primeboy yẹn ṣe mọ̀ pé olórí ẹbí máa ń sọ pé à ká máa gbàdúrà àkóbá-dábà ọlọ́run má jẹ́ òun ló ṣẹlẹ̀ sọmọ success náà bàbí kọ́sà àkóbá ni kò ń ṣòun ló ṣe. àkóbá ṣẹlẹ̀ sọmọ success kò ń ṣòun ló ṣe àwọn kan wá gbé ọ́n sọ́ di gbọ́ ọtí pé orí tàwọn ló mu lórí ọ̀rọ̀ justice yìí ó máa ń bú àwọn ni ó máa ń ṣe léyìn ni ìkan ìkan olóṣì òpònú ó ṣọrùn bí gúfálò oníṣàn tí ìyẹgi fọmọ success ni wọ́n máa yẹgi fún wọn máa pa ni. ṣó pààyàn ló ṣe fẹ́ pa ni ṣóun ló jalè ṣó pààyàn ni ṣóun ló pààyàn ló ṣe ní kí wọ́n yẹgi fún ni kí ló dé tẹ̀ bẹ̀rù ọlọ́run báyìí kò ní kàn yẹgi fún ọmọlàkejì ẹ láì pààyàn láì jalè lórí àkóbá lásán pé ṣé wọn ti yẹgi fún ọmọ sọ́sẹ̀sì yẹn ni ṣé wọn ti pàdánù ni kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù ẹ níbẹ̀rù ọlọ́run kankan báyìí tí justice bá ti sún yẹn ẹ̀ẹ́dẹ̀ palẹ̀mọ́ wọlé wọn ṣàfiwé pé anybody kí wọn ló máa ṣe ọ máa rọmọ sọ́sẹ̀sì lamẹ́ríkà very soon. midless. bami ó kí yín sà. ṣé wàá pa. yes sir kú ètò èmi ti ẹ̀ ń béèrè mo ń béèrè nu comment section ni pé kí ni new development ṣe because ṣe rí nípa pé evil mind wà lọ́kàn àwọn àwọn supporter àwọn òmíyàn yẹ kó ṣe máa jọ wá lójúmọ́ everything about them is evil so ìyẹn òun ṣe ìjọ mi lójúmọ́ àbí bẹ́ẹ̀ gbá àwọn èèyàn burúkú ayé àwọn onínú burúkú ayé àwọn apààyàn ayé kóra wọn jọ tán tí mọ̀ pẹ̀lú mi bó ṣe máa ń rí lójú mi nìyẹn so tó bá ní ẹ̀kan nù wọ́n ṣe nǹkan kò ń jọ lójú so group wọn nìyẹn so um, development new development Ni ni ká máa ní ká okay tí wọn kàn lẹ ibi tá a dé náà la dé gbogbo ẹ constancy náà ni ọlọ́pàá ò arrest anybody ọlọ́pàá ò dá sí i mo tiẹ̀ ń gbọ́ information pé ọlọ́pàá kan sọ yìí pé àwọn ò bá ṣiṣẹ́ but àwọn ò lè ṣiṣẹ́ débi kán máa gba tán máa ní káńkọ́tọ́ kán máa gbaṣọ lọ́rùn àwọn àwọn ọlọ́pàá fẹ́ ṣiṣẹ́ but ọwọ́ kanwọ́ ẹsẹ̀ ti kẹsẹ̀ mi rò tó yẹ. àwọn alágbára pọ̀ ń di ọ̀rọ̀ yìí. alágbára yẹn wọ́n lẹ́sẹ̀ gan-an tọ́lọ́pàá lè fi sọ statement yẹn pé àwọn ò lè ṣiṣẹ́ kan gba aṣọ lọ́rùn tọ̀ wọn. èmi jẹ́ ti ah, sọ tẹ́lẹ̀ pé justice for Mohbad nísìnyí. wọ́n ti jókòó lé justice yìí mọ́lẹ̀. Ah. wọ́n justice yìí ah. justice yìí ò tí ì lè prevail for now. but ìgbà tá àti ẹ̀ fọkàn sí rárá ní gbogbo àtúnṣíta fúnra wọn náà máa túra wọn síta kálàkọ lè ní sùúrù ni fúnra wọn náà máa padà túra wọn síta. I support you. Èmi gan sọ. I am telling you the facts. Wọ́n máa ja ìjà yìí síta láàrin ara wọn ni. Tá a bá dákẹ́ gan ká má sọ̀rọ̀ ọjọ́ sísìn mọ́ fúnra ara wọn láàrin two months fúnra ara wọn náà máa wá pè wá pé wọ́n á jà ah, síta. Wọ́n á jà síta fúnra wọn. Ikọ̀ má lògùn má mọ̀ àṣírí yóò dẹ̀ lè bò for life láéláyé àṣírí títú ọ̀rẹ́ dì. afẹ́kọ̀ọ́ ètè ṣe ní kíákíá ni irú nǹkan báyìí ò kí ń wá kíákíá tá a bá lè ní sùúrù fúnra wọn náà máa nọra wọn bọ́ta. Ah. tún forí gbani. who is that Aries gangan ta ló ń jẹ́ Aries yẹn náà who is that Aries. Má jẹ́ ṣeré léṣe wọ́n máa. Hmm? Ìyá kan tó gbé kànkan tó gbé kànkan wẹ̀ sórí ni. báwo ló jẹ́ ganan. uncle àti ẹ káàsán everybody ẹ káàsán sir ẹ káàbọ̀ ẹ káàsán sir everybody god bless you àwọn náà ẹni ẹni tí a ń pè ní eris yẹn náà ló ń jẹ́ Bódìjà ló ń jẹ́ mm, Victoria orúkọ oríṣiríṣi ló ń jẹ́ òun ló kàn dá gbogbo wàhálà yìí ó yẹ kán sókè ẹ̀yìn pa ó mà yẹn wá òun ló ń dá gbogbo ẹ̀rú I just play Kini. before i even analyze, me I no vex me and Wikiki analyze their names I'm not being very platform mami confuse eléyìí so you all want to know i will sing it again please one minute my final una favourite track eh, like it? eh, it dey on una please I do dè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ me I no vex because that day it was interesting station ẹ máa kọ olè olè olè na there na the na na the mentor ẹ gbádùn ẹ bóyá màá sá fún yín ni you cannot use that one to bully ẹ lè sọ pé hey he is dragging me did I drag you you are the one that drag baba first and drag me. so I am calling you I have never dragged you mo kàn pé. mo dúpẹ́ orúkọ mi ò sínú líìsì olè. <laughs> alihamdulilayi. wọn ò forúkọ mi sínú líìsì olè ọlọ́run ṣeun ọ̀gá wo ò sí bẹ́ẹ̀ o. èmi tó mi lẹ́rù ayé ẹ má dìkun. alihamdulilayi alihamdulilayi. mi ò mọ́mọ́ yẹn rówó ń bẹ̀ mi tiẹ̀ mọ́mọ́ yẹn rówó ń nu kinní yìí bóyá torí ẹ̀ ló ṣe máa ń sú èmi tẹ́mi máa ń pariwo ti sú mi ó ti sú mi ó ti sú mi ó ti sú mi kò sórúkọ mi nínú líìsì wèrè. líìsì àwọn tó gbayì lórúkọ yín wà líìsì àwọn tó gbayì ọ̀túnba wọ́n pè kí white o kingsley ami kúlẹ̀ kò ní bàjẹ́ pẹ́ẹ́rì pẹ́ẹ́rì mo pè é in the capital letter pẹ́ẹ́pẹ́ pẹ́ẹ́rì àpẹ́pẹ́ yìí pẹ́ẹ́rì méjì ẹ̀ẹ́dẹ́gbà ìgbàgbọ́ playground tv bọ́lá nínú ọ̀rẹ́ mi pé lórí lórí ọ̀rọ̀ Mohbad wọ́n fi àwọn kan sí payroll tó pẹ́ every month náà sanwó fún wọn tọ́yìn di fi àwọn kan sí payroll they are paying them every month tọ́yìn di gbà bí iṣẹ́ so ẹni tó gba nǹkan bí iṣẹ́ tó fi sí payroll àti ẹ̀yin tẹ̀ ń ṣe torí pé ẹ kàn ń ṣe fún conscience fún yín ẹ kàn ń ṣe torí pé ẹ fẹ́ òótọ́ wọn effort máa jura wọn lọ bàbá mi àwọn kan wà tó ní di gbèsè payroll tó sọ pé they are they are paying them kẹba lè mọ̀ pé wọ́n di gbà ni. àmọ́ wọ́n ṣe mistake fẹ́ẹ̀rì yẹn o orí búbá wọn bẹ̀ yẹn o ìyẹn mo lè fi fún ẹ̀gbá rí ogún ọ̀yẹ́ mo lè fi gbá rí. má dá sí i ẹ má dá sí i. nǹkan tó ju yín bá tó ní kẹsàn-án ìyá ẹ má dá sí nǹkan tẹ́ ẹ mọ̀. Hmm. ẹ má dá sí ohun tó ń sọ̀rọ̀ mọ nǹkan tó gbé dání mi mọ nǹkan tó gbé dání. olórí ẹbí lèmi bá yọ eh, o olórí ẹbí mo bá yọ o. hello mo máa dá sí mi ò mo ẹ rí pé mo ti for a while mi ò wá sórí justice for Mohbad mọ́ because i'm fed up of people tí ẹ bá ti rí àwọn èèyàn tó ń sọ tí ìbá opinion mi tí ìbá tẹ̀lé nǹkan tẹ̀sán ẹ ní right láti drag mi tí Perry bá tó bá sọ nǹkan ọ̀tọ̀ kò mí ní pé kẹ drag kò mí pé ó lè nìyí Wunmi àbí kí ló ń pè is a person I like so much but you are getting it wrong I'm sorry and I didn't come out to tell you to take that word back but I will tell you take Perry out I won't take that I won't Perry èèyàn tí mo mọ̀ dáadáa ni ó ti yé ó lè máa jà fẹ́yàn pé torí pé kinní kan tó ṣe Perry ni pé ìgbà tó ti dá sọ́rọ̀ àyànfẹ́ don't even mention Perry. I'm I'm saying this. If you want to stream record me, stream record me. Eh, Molly, I'm telling you, I don't come out for people. People don't know me, but I'll come out if you keep mentioning per, uh, eh, Perry name. Please, I beg you. Ó kama fi ọgbọ́n ati oye kama fi ṣe nǹkan Please, kò mí ni pé torí Perry support àwọn kọ̀ọ̀kẹ́ mí ni pé olè lòun náà bó ń gbọ́wọ́. Please, and this is as a sister, this is what I can do do for you as well. Ní I love you so much as this like a sister. I can also do this for you as well. Yeah. Don't even try to mention Perry's name because I know who Perry is. Kò gbowó bọ̀ ó lè support èèyàn ó lè jà fẹ́yàn bí tọ́pọ̀ like any. does not mean you should now please. Ṣé Perry fún rẹ debunk? Ṣé Perry fún rẹ debunk? ọláì bẹ́ẹ̀rì náwó sí justice ni o ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀rì náwó sí kìnìyí bẹ́ẹ̀rì náwó sí justice ni o. nítorí wọn ọmọ ọmọ àyọ̀fẹ́ ní àyọ̀fẹ́ lè ti tẹ̀ lọ́wọ́ because unlike àyọ̀fẹ́ ló ṣe support àyọ̀fẹ́ nítorí pé wọ́n support àyọ̀fẹ́ ṣé yẹn wá ní pé kí gbogbo yín kẹ́ máa mention bẹ́ẹ̀rì kó lè ní yẹ ẹ lè bú pé nǹkan tó ṣe ó wà wrong gbogbo gbàtà tí ń sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ mi ò ṣẹ́ nítì but to mention àṣìṣe ẹ mú proof yín bọ́ síta tó bá jẹ́ pé ó gbowó ẹ̀mú kò fi bọ́ síta ẹ̀mú kò fi bọ́ síta. lórí pèpèrèpè pẹ̀lú àwọn pẹ́ẹ́rìndé abik sẹ́ẹ̀sì ẹ̀yin lẹ wá ń fa ọ̀rọ̀ yìí gùn bí o ṣé mọ̀ pé lórí ẹbí ní ká má sọ̀rọ̀ pẹ́ẹ́rì ṣe mọ̀ pé ilẹ̀ tún fàágùn bí ẹ má jẹ́ ká fàágùn ẹ jọ ẹ má jẹ́ ká fàágùn kọ́ má ní pẹ́rípẹ́rípẹ́rí ẹ jọ ẹ jọ o hmm. olórí ẹbí ni ká má sọ̀rọ̀ pẹ́rì ṣe ti understand. ó ah. rọ̀gì ní orúkọ burúkú ó thief is very wrong if they have a misunderstanding each eh. other but kò mí pé you will now mention the person name. ṣe bí láti sọ náà ṣe bá sẹ́ǹdẹ̀ sọ lórí ẹbí ni máa ẹni sùúrù tẹ́ ẹ̀ bá sọ ẹni sùúrù àmọ́ pé kò ṣe bí ìbàbọ̀ ibì kan náà la máa ti máa ti gbọ́ tí a bá sọ ó máa kọ̀tínì láti máa èmi ò ní kọ́ máa drag ẹ ẹ má get me wrong o mi ní tó bá wù wọ́n kọ́ ṣe kan tó wọ̀ but don't say she's a thief tó bá jólè ni let's let's ni wọ́n lè kú bí sáà. a máa dragi rárá fẹ́rí òṣòdì. ó ṣòdì náà ni mò ń sọ. ó justice yes ó tó bá wù mí tó bá jẹ́ pé lórí ẹbí bí ló ń bí ó ń bú mo dẹ̀ fẹ́ support olórí ẹbí yeah does not mean you should not call me out and tell me as a thief because I won't accept it nǹkan ẹni mi ò like ẹ ọ̀ndẹ̀sán látọ̀jọ́ kan ti du I didn't talk. ẹ do abisẹsì kí ló lè ṣé mi ló ń bá jà báyìí ni àbí. ẹ ṣe mo ṣe mo tó bá yín jà ni no no nǹkan tí mo gbọ́ ni. I think all this should happen on their show not here. it should all this should happen here. ó ṣe bí yìí. yọ̀rọ̀ bẹ́ẹ̀ dúró náà jẹ́ kábísẹ̀sì sọ̀rọ̀. èmi náà pariwo àwọn tó kọ́ lè gbọ́ dáadáa ni mo ṣe ń pariwo mo mọ̀ pé kò ṣọ̀dọ̀ la ìkọ́ tí mo ń pariwo fún ni pé eh, ọmọ eh, lady tó sọ pé ehm, eh, Perry olè international detective olè èmi ò ní kọ́ máa bu tó bá bu fún nǹkan mi Why olè ẹ̀ kọ́ mú proof wọn bọ́ síta n tó gbé lọ́wọ́ wọn. yàrá nǹkan tí mò ń sọ náà nìyẹn pé o kàn lè pèèyàn lé tó wọ evidence tó bá wà síta tó bá wà lọ́wọ́ ẹgbẹ́ evidence síta kó tó lè jẹ́ káwọn èèyàn bílù ipò lè ní wọn. àbí òye mo ní mo ti sọ lánàá náà mo ní kó gbé evidence síta tó bá fẹ́ convince àwọn public wípé o mú olè tó tọ́ má fi personal interest fi bú wọn gbé evidence síta kí gbogbo wa lanu àmọ́ ah, ah, pé yes o confirm ó ti yẹ bẹ́ẹ̀ yẹ nine money àbí kí ló ń pè ẹ́. ó wá kó láti mọ̀ pé perry náwó náwó ni náwó náwó ni àǹtí perry. wọ́n kó láti. mo ń bọ̀ yìí lẹ́kàn bó ló wà. Ah, mo wà níbì kan ni. wá voice note tí wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ yẹn ta lẹni tó wà nù ẹ̀ ta lẹni tó rìkọ́ọ̀dù ẹ̀ yẹn mi ò rántí gàlàtì mo fi ọlọ́wọ́ bá búra bọ̀ mo mọ̀ yín pé ìgbà tí ẹ fi ń polówó ọjà mi ń gbà yẹn àwọn tó pè mí tó bí oríṣi mẹ́ta tí wọ́n dẹ̀ sọ pé à bíntín gàlàtì ń polówó ẹ̀ a dẹ̀ fẹ́ gbéṣẹ́ fún ẹ kò sí wàhálà tẹ́ ẹ bá gbéṣẹ́ fún mi màá bá yín ṣe ọ̀rẹ́ ni òkè kò sí bẹ́ẹ̀ pé àwọn iṣẹ́ wo ni mo ti ṣe rí mi ẹ lè béèrè lọ́wọ́ gàlàtì o mo ti bá dara ti ṣiṣẹ́ rí mo ti bá àǹtí mo tún iṣẹ́ rí àwọn ẹni tí náà fẹ́ rí bù mo ní òkè ń sìn mo ní irú iṣẹ́ ọba sáfíkà ní gospel èmi mò ń ṣe lọ́wọ́ mo dẹ̀ sẹ́ni píkṣọ̀ rẹ̀ sí wọn gan nígbà yẹn even recently bàbá ọba sá tó jẹ́ spíkà ní gospel tó kú decoration tí wọ́n lò ń bẹ̀ èmi ni mo lọ ṣe gbogbo decoration bẹ̀ pátápátá tó yẹ yín mo dẹ̀ sọ fún ẹni ẹgbẹ̀rún rẹ̀ ah, pé kò sí wàhálà yìí pé ó dà kí ìfáwọn ní address ọ̀dọ̀ mi mo dẹ̀ fún wọn ládress pé address mi ni till now mi ò rẹ́ anybody àná ni mo ṣẹ̀ṣẹ̀ wá nígbà tẹ́nìkan pè mí gbà sísá kọfí play four second mi ràn èmi náà mo pè é ìdán fi set me up ẹ̀yin náà yes ẹ̀yin náà lẹ pè mí pé ìdán fi set me up nìyẹn ṣé ẹ̀sẹ̀ tó wà ní pé ókè ẹ pè mí pẹ́ ìjọ́ tí ìjọ́ tí mo pè yín tí mo sọ pé òkè tẹ́yìn bá ń bú bàbá Mohbad mi ò mọ̀ pẹ́ èèyàn mẹ́ta ló pè mí lọ́jọ́ yẹn gangan báwọn èèyàn ṣe pè mí náà nìyẹn.